ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ wa tòní ò ní àwọn òtítọ́ ìbẹ̀rẹ̀ ìdájọ́ ayérayé a ó kà láti inú ìwé ebéru orí kẹfà ẹsẹ̀ ìkíní àti ìkejì ó kà báyìí pé nítorí náà ẹ jẹ́ kí a pa ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìsìn ìgbàgbọ́ tì kí a tẹ̀síwájú láti kọ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀ kí a má tún máa fi ìpìlẹ̀ lélẹ̀ mọ́ ìpìlẹ̀ bíi ẹ̀kọ́ nípa ìrònú pìwàdà kúrò nínú àwọn iṣẹ́ tí ó yọrí sí ikú ẹ̀kọ́ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ̀kọ́ nípa ìrìbọmi ìgbé ọwọ́ lé ènìyàn lórí àjíǹde kúrò nínú òkú àti ìdájọ́ ìkẹyìn. arákùnrin síìnì wà ní ọgbà ẹ̀wọ̀n nígbà tí ó gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ ó tilẹ̀ ti dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn débi wípé òun gan fúnra rẹ̀ ò mọ iye ọ̀ràn tó ti dá mọ́ ọ̀ràn tó rán lọ sí ọgbà ẹ̀wọ̀n ni eléyìí tí ó dá tí ó kéré jù nínú àwọn ọ̀ràn tí ó ti dá òun fúnra rẹ̀ sì mọ̀ wípé òun jẹ̀bi òun bẹ́ẹ̀ ni ó tọ́ sí òun láti wà ní ọgbà ẹ̀wọ̀n fún ìgbà tí ó tilẹ̀ ju iye ìgbà tí wọ́n fún un láti wà ní ọgbà ẹ̀wọ̀n lọ kódà tó bá tilẹ̀ jẹ́ wípé ìdajì àwọn ohun tí ó ti ṣe rí òun ni wọ́n ṣe àwárí wọn lẹ́yìn ìgbà tí ó gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ ó wá yé wípé kò sí ẹni tí ó lè bọ́ nínú ìdájọ́ ọlọ́run bó tilẹ̀ jẹ́ wípé ènìyàn lè bọ́ nínú ìdájọ́ ti ènìyàn ó rí wípé àkókò kan yóò wà tí ọlọ́run ti yà sọ́tọ̀ láti ṣe ìdájọ́ ayérayé fún gbogbo ènìyàn síìnì gẹ́gẹ́ bí ẹnìkan ó ní ọkàn ọpẹ́ sí ọlọ́run ó wáá fi ayé rẹ̀ fún jésù nígbà tí òye ti yé e wípé nípa ìfira ẹni dí ẹ̀ṣẹ̀ aráyé eléyìí tí jésù ṣe nínú kristi nìkan ni òun ti lè rí ọ̀nà àbáyọ kúrò nínú ìjìyà ayérayé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀ràn tí òun ti dá ó mọ̀ wípé bí gẹ́gẹ́ bí òun ti dojúkọ adájọ́ ayé yìí òun ó dojúkọ onídàájọ́ òdodo ẹni tí í ṣe ọlọ́run ní ọjọ́ kan fún àwọn ọ̀ràn tí òun ti dá ó sì rí wípé gbogbo ènìyàn pátá ni yóò dojúkọ ìdájọ́ ayérayé yìí níwájú adájọ́ mímọ́ náà kò dẹ̀ sí ohunkóhun tí ènìyàn lè fi fún ọlọ́run nígbà tí wọ́n dá síìnì sílẹ̀ si kúrò ní ọgbà ẹ̀wọ̀n nítorí òye tí òun ti ní nípa ìdájọ́ ayérayé ti Ọlọ́run ó wá rí gẹ́gẹ́ bí ohun tí kò ní í ṣe láti gbẹ̀san nípa ọwọ́ ara rẹ̀ mọ́ ó mọ̀ wípé gbogbo ènìyàn pátá ni yóò dúró níwájú Ọlọ́run níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run kò sì sí ẹni tí yóò lè sá kúrò nínú ìdájọ́ náà a lè rí eléyìí nínú ìwé oníwàásù orí kejìlá ẹsẹ̀ ìkẹtàlá àti ìkẹrìnlá ẹ̀kọ́ nípa ìdájọ́ ayérayé fi yé ni wípé ọlọ́run yóò mú wá sí ìdájọ́ gbogbo ìwà tí àwọn ènìyàn ń wù àti eléyìí tí ó wà ní ìkọ̀kọ̀ àwọn ènìyàn lè bọ́ kúrò nínú ìdájọ́ ènìyàn ṣùgbọ́n kò sí ẹni tí yóò lè bọ́ nínú ìdájọ́ ayérayé ti ọlọ́run òye tó pé nípa ẹ̀kọ́ yìí yóò fún wa ní ìwòye tí ó yẹ nípa bí a ṣe ń bá ènìyàn ṣe àti àwọn ìwà àti ìgbésẹ̀ tí a ń gbé nínú ayé tí a wà yìí ẹ máa lọ lénìí kẹ máa rántí wípé tí ẹ bá jẹ́wọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ yín tí ẹ sì ń gbé nínú Kristi a kò ní í dá yín lẹ́bi ní ọjọ́ ìdájọ́ àdúrà olúwa ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé tí ó fi ògo fún ọ ní gbogbo ọ̀nà ràn mí lọ́wọ́ láti má gbé ayé mi ní ọ̀nà tí yóò mú ojútì bá mi nígbà tí mo bá dúró níwájú ìtẹ́ ìdájọ́ rẹ̀ àyọkà látinú bíbélì ojoojúmọ́ kíka bíbélì kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó yọ̀ọ̀kà látinú bíbélì nínú ìwé matthew orí kẹrìnlá títí dé ìwé matthew orí ìkẹrìndínlógún ẹ máa bá wa kálọ. matthew orí kẹrìnlá ní àkókò náà Hẹ́rọ́dù ọba gbúròó Jésù ó wí fún àwọn ẹmẹ̀wà rẹ̀ pé. Jòhánù onítẹ̀bọmi ni èyí ó ní ó jí dìde kúrò nínú òkú ìdí rẹ̀ nìyí tí ó fi ní agbára láti lè ṣe iṣẹ́ ìyanu. nítorí Hẹ́rọ́dù yìí ni ó ti pàṣẹ pé kí wọ́n mú Jòhánù kí wọ́n dè é kí wọ́n sì fi sẹ́wọ̀n nítorí ọ̀rọ̀ herodiasi ìyàwó fílípì arákùnrin hẹ́rọ́dù nítorí johannu sọ fún hẹ́rọ́dù pé kò tọ́ fún un láti fi herodiasi ṣaya hẹ́rọ́dù fẹ́ pa á ṣùgbọ́n ó bẹ̀rù àwọn ènìyàn nítorí wọ́n gbà pé wòlíì ni johannu nígbà tí hẹ́rọ́dù ń ṣe ọjọ́ ìbí rẹ̀ ọ̀dọ́mọbìnrin herodiasi bẹ̀rẹ̀ sí í jó lójú agbo èyí dùn mọ́ hẹ́rọ́dù nínú tó bẹ́ẹ̀ tí ó fi fi ìbúra ṣe ìlérí láti fún un ní ohunkóhun tí ó bá béèrè lẹ́yìn tí ìyá ọmọbìnrin yìí ti kọ́ ọ ní ohun tí ó béèrè ó ní. gbé orí Jòhánù onítẹ̀bọmi wá fún mi nísinsìnyí nínú àwo kòtò kan. ó dùn ọba ṣùgbọ́n nítorí bí ó ti búra àti nítorí àwọn tí ó wà níbi àsè ó gbà láti fi fún un ọba bá ránṣẹ́ pé kí wọ́n bẹ́ Jòhánù lórí nínú ẹ̀wọ̀n tí ó wà wọ́n gbé orí rẹ̀ wá nínú àwo kòtò wọ́n gbé fún ọ̀dọ́mọbìnrin náà ó bá lọ gbé fún ìyá rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn jọ̀ọ́rùn bá wá wọ́n gbé òkú rẹ̀ lọ wọ́n sin ín wọ́n sì lọ ròyìn fún jésù nígbà tí jésù gbọ́ ó wọ ọkọ̀ ojú omi kúrò níbẹ̀ lọ sí ibì kan tí ènìyàn kò sí kí ó lè dá wà nígbà tí àwọn ènìyàn gbọ́ wọ́n gba ọ̀nà ẹlẹ́sẹ̀ láti ìlú wọn wọ́n tẹ̀lé e bí ó ti ń gúnlẹ̀ ó rí ọ̀pọ̀ ènìyàn àánú wọn ṣe é ó bá wo àwọn tí wọ́n ń ṣàìsàn nínú wọn sàn nígbà tí ó di ìrọ̀lẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá wọn ní. aṣálẹ̀ níbí yìí ọjọ́ sì ti lọ fi àwọn ènìyàn wọ̀nyí sílẹ̀ kí wọ́n yìí lọ ra oúnjẹ fún ara wọn nínú àwọn ìletò. ṣùgbọ́n jésù sọ fún wọn pé. kò yẹ kí wọ́n lọ ẹ fún wọn ní oúnjẹ jẹ. wọ́n dá a lóhùn pé. kò sí oúnjẹ níhìn-ín àfi búrẹ́dì márùn-ún àti ẹja méjì. ó ní. ẹ kó wọn wá fún mi níhìn-ín bá pàṣẹ pé kí àwọn ènìyàn jókòó lórí koríko ó mú búrẹ́dì márùn-ún náà àti ẹja méjì ó gbé ojú sókè ọ̀run ó dúpẹ́ ó bá bù wọ́n ó kó wọn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá pín in fún àwọn ènìyàn gbogbo wọn jẹ wọn yó àjẹkù sì kún apẹ̀rẹ̀ méjìlá àwọn ènìyàn tí ó jẹ ń tó ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ọkùnrin láìka àwọn obìnrin àti àwọn ọmọdé lẹ́sẹ̀kẹsẹ̀ ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n kó ọkọ̀ ojú omi ṣáájú òun lọ sí òdì kejì nígbà tí ó tú àwọn ènìyàn ká nígbà tí ó tú àwọn ènìyàn ká tán ó gun orí òkè lọ gbàdúrà òun nìkan nígbà tí alẹ́ òun nìkan ni ó wà níbẹ̀ ọkọ̀ ti kúrò ní èbúté ó ti bọ́ sí agbami ìgbì omi wá ń dààmú ọkọ̀ nítorí afẹ́fẹ́ sọwọ́ òdì sí wọn nígbà tí ó di nǹkan bí agogo mẹ́ta òru Jésù ń bọ̀ lọ́dọ̀ wọn ó rìn lójú omi òkun nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rí tí ó rìn lójú omi ẹ̀rù bà wọ́n gan-an wọ́n ń sọ pé. iwin ni. wọ́n bá kígbe nítorí ẹ̀rù bà wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ jésù sọ fún wọn pé. ẹ ṣe ara gírí èmi ni ẹ má bẹ̀rù. pétérù sọ fún un pé. olúwa bí ó bá jẹ́ pé ìwọ ni sọ pé kí máa rìn pọ̀ wá sọ́dọ̀ rẹ lójú omi jésù bá sọ fún un pé máa bọ̀ ni pétérù bá sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ó rìn lójú omi lọ sọ́dọ̀ jésù ṣùgbọ́n nígbà tí ó rí tí afẹ́fẹ́ ń fẹ́ ẹ̀rù bà á ó bá bẹ̀rẹ̀ sí í rì ó bá kígbe pé olúwa gbà mí lẹ́sẹ̀kẹsẹ̀ jésù bá fà á lọ́wọ́ ó sọ fún un pé. wọ nígbàgbọ́ kékeré yìí kí ó mú ọ ṣe iyèméjì. bí wọ́n ti wọ inú ọkọ̀ ní afẹ́fẹ́ bá rọlẹ̀ àwọn tí ó wà nínú ọkọ̀ júbà rẹ̀ wọ́n ń sọ pé lóòótọ́ ọmọ ọlọ́run ni ọ́. lẹ́yìn tí wọ́n ti gúnlẹ̀ wọ́n dé ilẹ̀ gẹ́nẹ́sárẹ́tì àwọn ènìyàn ibẹ̀ ti dààmú wọ́n bá ránṣẹ́ lọ sí gbogbo agbègbè ibẹ̀ wọ́n gbé gbogbo àwọn tí ara wọn kò dá wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bẹ̀ ẹ́ pé kí wọ́n sá lè fi ọwọ́ kan etí ẹ̀wù rẹ̀ gbogbo àwọn tí wọ́n fi ọwọ́ kàn án ni ó mú lára dá. Matthew orí kẹẹ̀ẹ́dógún nígbà náà ni àwọn Farisí àti àwọn amòfin wá sọ́dọ̀ Jésù láti Jerúsálẹ́mù wọ́n bi í pé. kí ló dé tí àwọn ọmọ ẹ̀yìn rẹ kò fi tẹ̀lé àṣà tí àwọn bàbá wa fi lé wa lọ́wọ́ nítorí wọn kì í wẹ ọwọ́ wọn nígbà tí wọ́n bá fẹ́ jẹun. Jésù dá wọn lóhùn pé. kí ló dé tí ẹ̀yin náà ṣe ń fi àṣà ìbílẹ̀ yín rú òfin Ọlọ́run nítorí Ọlọ́run sọ pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ àti pé ẹni tí ó bá sọ̀rọ̀ burúkú sí bàbá tàbí ìyá rẹ̀ pípa ni kí wọ́n pa á ṣùgbọ́n ẹ̀yin sọ pé bí ẹnikẹ́ni bá sọ fún bàbá tàbí ìyá rẹ̀ pé mo ti fi ohun tí ò bá fi jẹ àǹfààní lára mi tọrẹ fún ọlọ́run kò tún ní láti bọ̀wọ̀ fún bàbá rẹ̀ mọ́ báyìí ni ẹ fi àṣà ìbílẹ̀ yín yí ọ̀rọ̀ ọlọ́run po ẹ̀yin aláìṣòótọ́ òtítọ́ ni àìsáyà ti sọ tẹ́lẹ̀ nípa yín nígbà tí ó wí pé ọlọ́run sọ pé ẹnu lásán ni àwọn ènìyàn wọ̀nyí fi ń bọlá fún mi ọkàn wọn jìnnà púpọ̀ sí mi asán ni sísìn tí wọ́n ń sìn mí ìlànà ènìyàn ni wọ́n fi ń kọ́ni bí ẹni pé òfin Ọlọ́run ni. ó wáá pe àwọn ènìyàn jọ ó sọ fún wọn pé. ẹ gbọ́ kí ó sì yé yín kì í ṣe ohun tí ó wọ ẹnu lọ ni ó ń sọ ní di aláìmọ́ bí kò ṣe ohun tí ó jáde láti ẹnu wá ni ó ń sọ ènìyàn di aláìmọ́. nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sọ fún un pé. ǹjẹ́ o mọ̀ pé nígbà tí àwọn Farisí gbọ́ ọ̀rọ̀ rẹ ó bí wọn nínú. Jésù dá wọn lóhùn pé. gbogbo igi tí bàbá mi ti ń bẹ lọ́run kò bá gbìn ni a ó hú dànù ẹ fi wọ́n sílẹ̀ afọ́jú tí ó ń fọ̀nà hàn ni ni wọ́n bí afọ́jú bá ń fọ̀nà hàn afọ́jú àwọn méjèèjì yóò jìn sínú kòtò. Pétérù sọ fún un pé. túmọ̀ òwe yìí fún wa. Jésù dá a lóhùn pé kò tí ì yé ẹ̀yin náà títí di ìwòyí kò yé yín pé ikùn ni gbogbo ohun tí ènìyàn bá fi sí ẹnu ń lọ àti pé ènìyàn ó tún yà á jáde ṣùgbọ́n ohun tí ènìyàn bá sọ láti inú ọkàn rẹ̀ wá èyí ni ó ń sọ ènìyàn di aláìmọ́ torí láti inú ọkàn ni èrò burúkú ti ń jáde wá ìpànìyàn àgbèrè ìṣekúṣe olè jíjà ìjẹ́rìí èké ìsọkúsọ àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń sọ ènìyàn di aláìmọ́ kí ènìyàn jẹun láìwẹ̀ ọwọ́ kò lè sọ ènìyàn di aláìmọ́. jésù jáde kúrò níbẹ̀ ó lọ sí agbègbè tírì àti sídónì obìnrin kénáánì kan tí ó ń gbé bá jáde ó ń kígbe pé. ṣàánú mi olúwa ọmọ dáfídì ẹ̀mí èṣù ní ń da ọ̀dọ́mọbìnrin mi láàmú. ṣùgbọ́n jésù kò dá a lóhùn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá wá sọ fún un pé lé obìnrin yìí lọ nítorí ó ń pariwo tẹ̀lé wa lẹ́yìn. jésù bá dáhùn pé. kìkì àwọn àgùntàn tí ó sọnù àní ìdílé israẹli nìkan ni a rán mi sí. ṣùgbọ́n obìnrin náà wá ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní. olúwa ràn mí lọ́wọ́. ṣùgbọ́n jésù dá a lóhùn pé. kò dára láti sọ oúnjẹ ọmọ ènìyàn sóde sí àwọn ajá. obìnrin náà ní. bẹ́ẹ̀ ni olúwa ṣùgbọ́n àwọn ajá máa jẹ ẹ̀ẹ̀rún oúnjẹ tí ó bọ́ sílẹ̀ láti inú àwo oúnjẹ olúwa wọn. nígbà náà ni jésù sọ fún un pé. obìnrin yìí ìgbàgbọ́ rẹ tóbi gidi kí ó rí fún ọ bí o ti fẹ́. ara ọ̀dọ́mọbìnrin rẹ̀ bá dá láti àkókò náà. nígbà tí jésù kúrò níbẹ̀ ó lọ sí ẹ̀bá òkun gálílì ó gun orí òkè lọ ó bá jókòó níbẹ̀ ọ̀pọ̀ ènìyàn wá sọ́dọ̀ rẹ̀ wọ́n gbé àwọn arọ wá àti àwọn afọ́jú àwọn amúkùn àti àwọn odi àti ọ̀pọ̀ àwọn aláìsàn mìíràn wọ́n gbé wọn kalẹ̀ níwájú rẹ̀ ó bá wò wọ́n sàn ẹnu yà àwọn ènìyàn nígbà tí wọ́n rí tí àwọn odi ń sọ̀rọ̀ tí àwọn amúkùn di alára líle tí àwọn arọ ń rìn tí àwọn afọ́jú sì ń ríran wọ́n fi ìyìn fún ọlọ́run Ísírẹ́lì Jésù pè àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ ó ní àánú àwọn ènìyàn wọ̀nyí ń ṣe mí nítorí ó di ọjọ́ mẹ́ta tí wọ́n ti wà lọ́dọ̀ mi wọn kò ní oúnjẹ mọ́ n kò fẹ́ tú wọn ká pẹ̀lú ebi nínú kí òyì má bàa gbé wọn lọ́nà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. níbo ni a ó ti rí oúnjẹ ní àṣálẹ́ yìí tí yóò yó àwọn ènìyàn tí ó pọ̀ tó báyìí. jésù bi wọ́n pé. búrẹ́dì mélòó ni ẹ ní. wọ́n ní. méje àti ẹja kéékèèké díẹ̀. jésù pàṣẹ kí àwọn ènìyàn jókòó nílẹ̀ ó wá mú búrẹ́dì méje náà àti àwọn ẹja náà ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bù wọ́n ó bá kó wọn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá pín wọn fún àwọn ènìyàn gbogbo wọn jẹ wọ́n yó wọ́n sì kó àjẹkù wọn jọ ó kún apẹ̀rẹ̀ méje àwọn tí wọ́n jẹ oúnjẹ jẹ́ ẹgbàajì ọkùnrin láìka àwọn obìnrin àti àwọn ọmọdé lẹ́yìn tí jésù ti tú àwọn ènìyàn ká ó wọ inú ọkọ̀ ojú omi ó bá lọ sí agbègbè magadani matthew orí kẹrìndínlógún. àwọn farisi àti àwọn sadusi wá sọ́dọ̀ jésù wọ́n ń dán án wò wọ́n ní kí ó fi àmì láti ọ̀run hàn àwọn. ó dá wọn lóhùn pé. nígbà tí ọjọ́ bá rọ̀ ẹ máa ń sọ pé ojú ọjọ́ dára nítorí ojú ọ̀run pupa ní òwúrọ̀ ẹ̀wẹ̀ ẹ máa ń sọ pé ìjì yóò jà lónìí nítorí pé ojú ọ̀run pupa ó sì ṣú ẹ mọ ohun tí àmì ojú ọ̀run jẹ́ ṣùgbọ́n ẹ kò mọ àwọn àmì àkókò yìí ìran burúkú àti oníbọ̀kúbọ̀ ń wá àmì ṣùgbọ́n a kò ní í fi àmì kan fún un àfi àmì Jónà. ó bá fi wọ́n sílẹ̀ ó sì bá tirẹ̀ lọ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí kọjá sí òdì kejì òkun wọ́n gbàgbé láti mú oúnjẹ lọ́wọ́ Jésù wá sọ fún wọn pé. ẹ ṣọ́ra kí ẹ ṣe gáfárà fún ìwúkàrà àwọn Farisí àti àwọn Sadusí. wọ́n bá bẹ̀rẹ̀ sí wí láàrin ara wọn pé nítorí a kò mú oúnjẹ lọ́wọ́ wa ni ó ṣe sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n jésù mọ ohun tí wọ́n ń sọ ó ní. kí ló dé tí ẹ fi ń sọ láàrin ara yín nípa oúnjẹ tí ẹ kò ní ẹ̀yin onígbàgbọ́ kékeré òye kò tí ì yé yín síbẹ̀ ẹ kò rántí búrẹ́dì márùn-ún tí mo fi bọ́ ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn àti iye agbọ̀n àjẹkù tí ẹ kó jọ ti búrẹ́dì méje ńkọ́ tí mo fi bọ́ ẹgbàájì ènìyàn àti iye apẹ̀rẹ̀ àjẹkù tí ẹ kó jọ kí ló dé tí kò fi yé yín pé kì í ṣe ọ̀rọ̀ oúnjẹ ni mò ń sọ ẹ ṣe gáfárà fún ìwúkàrà àwọn Farisí àti Sadusí. nígbà náà ni ó wá yé wọn pé kì í ṣe ti ìwúkàrà tí a ń fi sínú búrẹ́dì ni ó ń sọ ti ẹ̀kọ́ àwọn Farisí àti Sadusí ni ó ń sọ. nígbà tí Jésù dé agbègbè ìlú Kesari àti Fílípì ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ta ni àwọn ènìyàn rò pé ọmọ ènìyàn jẹ́. wọ́n dá a lóhùn pé. àwọn kan ní Jòhánù onítẹ̀bọmi ni àwọn mìíràn ní èlíjà ni. àwọn mìíràn tún ní jeremáyà ni tàbí ọ̀kan nínú àwọn wòlíì. ó wáá bi wọ́n pé. ẹ̀yin ń kọ́ ta ni a rò pé mo jẹ́. simoni pétérù dá a lóhùn pé. ìwọ ni mẹsáyà ọmọ ọlọ́run alààyè. jésù sọ fún un pé. o káre simoni ọmọ jónà nítorí kì í ṣe ènìyàn ni ó fi èyí hàn án bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run mo sọ fún ọ pé pétérù ni ọ́ ní orí àpáta yìí ni ó kọ́ ìjọ mi lé agbára ikú kò ní lè ka n ó fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run ohunkóhun tí o bá dè ní ayé ó di dídè ní ọ̀run ohunkóhun tí o bá sì tú ní ayé ó di títú ní ọ̀run. nígbà náà ni jésù wá pàṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n má sọ fún ẹnikẹ́ni pé òun ni mẹ̀sáyà láti ìgbà náà lọ ni jésù ti bẹ̀rẹ̀ sí máa fi hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé dandan ni kí òun lọ sí Jerúsálẹ́mù kí òun jìyà púpọ̀ lọ́wọ́ àwọn àgbà àti àwọn olórí àlùfáà àti àwọn amòfin àti pé kí wọ́n pa òun ṣùgbọ́n ní ọjọ́ kẹta a ó jí òun dìde ni Pétérù bá pè é sí ẹ̀gbẹ́ kan ó bẹ̀rẹ̀ sí bá a wí pé. Ọlọ́run má jẹ́ Olúwa irú èyí kò ní ṣẹlẹ̀ sí ọ. ṣùgbọ́n Jésù yí padà ó sọ fún Pétérù pé. kó ara rẹ kúrò níwájú mi Sátánì ohun ìkọ̀sẹ̀ ni ó jẹ́ fún mi nítorí o nǹkan ti ọlọ́run tí ènìyàn ni òun rò. jésù bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. bí ẹnikẹ́ni bá fẹ́ tọ̀ mí lẹ́yìn ó ní láti sé ara rẹ̀ kí ó gbé àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn nítorí ẹni tí ó bá fẹ́ gba ẹ̀mí ara rẹ̀ là yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ nítorí mi yóò rí i nítorí àǹfààní wo ni ó ṣe ènìyàn tí ó bá jèrè gbogbo ayé yìí tí ó pàdánù ẹ̀mí rẹ̀ tàbí kí ni ènìyàn lè fi dípò ẹ̀mí rẹ̀ nítorí ọmọ ènìyàn yóò wá nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì rẹ̀ yóò wá fi èrè fún ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn kan wà láàrin àwọn tí ó dúró níhìn-ín tí kò ní kú títí wọn ò fi rí ọmọ ènìyàn tí yóò máa bọ̀ wá gẹ́gẹ́ bí ọba. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n yìí wá láti ilé iṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.